ọlọ́wọ́ ọba tó láàrẹ ga nínú rẹ̀ kó jẹ́ ó yẹ wá ọba tó láàrẹ ga nínú àánú rẹ̀ kó jẹ́ ó ṣe é lò fún wa ìnáwó ara ọ̀rọ̀ ní sílà àbárì ọ̀rọ̀ nípa àwọn kèfèrí tàná ṣé kò ti wá dé wá bàyí ni ìgbà tí wọ́n ya kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n fárígá tí wọ́n kọ tọ́lọ́wọ́ bàbá tó láàrẹ ga jálẹ̀ fàdákú wábà láàmú ìgbìyànjú ọlọ́ ni wọ́n jẹyà láyé àtùbọ̀tán àwọn ọjà ìyá ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rún tó ń dúró dè láti pè yáàmà ọlọ́run wá jẹ́ oyé wáyé pé ìyà tó ń bi jẹ wọn léṣe torí pò ń sàbòjú fún wọn láàrí kàrí àná òun láàánà ìgbà ọlọ́run ìyà tá wọ́n yìí ohun tó jẹ́ sábàbí rẹ̀ òun ni pé àwọn ìránṣẹ́ wọn wá ń bá wọn pẹ̀lú àwọn àlẹ́hójájú àjáàmì rọ́dù àwọn ẹ̀rí ló ṣe wípé ọwọ́ rí ọwọ́ ara ọ hàn kedere ọkọjá kéèyàn tó lọ́yàn fẹ́ takò ṣùgbọ́n wọ́n takò pẹ̀lú wípé àwọn ànábì wọn wá bá wọn bèlè àyáàtì wálìmọ̀ ọ̀dìzáàtì pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu tí èèyàn lásán ò lè ṣe wọ́n rí àwọn tẹ́ ẹ̀yánu yìí tán wọ́n tó láwọn òtún ní gbà. eléyìí tó ṣe wípé nígbà wọ́n rí àwọn ẹ̀yà nù tí wọ́n rí àwọn ẹ̀rí tó fi yẹ kí wọ́n gbà nǹkan méjì ni wọ́n wá ṣe. nǹkan alákọ̀ọ́kọ́ òun ni. wọ́n ní jẹ́ abáṣà àrùn ìyá ajú nànà. nǹkan méjì níbẹ̀ nínú àyà yìí táwọn kèfèrí àná tó kórí ìbú bá wọn ẹni ọba rọwọ́ lónìí náà orí ìbú náà ni bá. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. olùgbà tí wọ́n sọ wípé àbáṣàrún yáhánù nàná wọ́n ní èèyàn abara bíi tíà oní ọ̀wà pírámọ̀nì èèyàn abara bíi tíà. bámi sáré lọ sí suratul Qaf. bámi sáré lọ sí ọ̀rọ̀ àwọn kámúdáwá. sansari lọ́bẹ̀ tọ́bọ̀ wá kúrò ń bẹ́ ọ bá ń sáré lọ sí fùrùkọ́ọ̀nù ọ̀rọ̀ kíra ọ̀nà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ mo já gbọ́ ìbẹ̀rẹ̀ ní o irú ọ̀rọ̀ kan náà ni gbogbo wọn sọ ó sì débẹ̀ ni kìí ṣe sọ wájú sáà ń sọ níbi ọ̀rọ̀ àwọn sámúdá wá ń bẹ̀ bá ń lọ bẹ̀ náà tí ìdébẹ̀ náà kẹ́sà bá ti sàmúdò rí nọ́bọ̀ pàpọ́ọ̀lù tábàtà pàpọ́ọ̀lù ẹ̀dàkọ̀ ẹjá farabalẹ̀ dáadáa ká máa jọ àwọn áyà wọ̀nyí ká máa jọ àwọn awújá àwọn kèfèrí àná káwá roma àwọn tòní káwá tó kórì ìbú bá àwọn ẹjẹ́ ń lò kébí ẹ ẹjẹ́ tó sún ìtàn lọ sókè bá mi lọ sí níbi ọ̀rọ̀ ni wọ́n ولقد أرسلنا نوحا إلى قومه ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم ẹ máa gbọ́ ọjọ́ ìjà yẹn ọjọ́ àtakò sí àwọn ànábì ọlọ́run pẹ̀lú rú nǹkan tá à ń kà níbi táwọn kẹfẹ́ rí ipò níbi yìí ṣe àwọn kẹfẹ́ rí táyé ànábì yìí ṣe táwọn aláìníkan ṣe táyé dị òní náà àwọn náà ń lò ọjọ́ rẹ̀ ti pẹ́ sáàjà nípa níbi wà níwọ̀n rọ̀ sí ni ẹdí àjọ ntọ́lọ̀ ń sọ ọlọ́lá sáwọn ènìyàn rẹ ìwà ń sọ fún wa wípé ẹ̀yìn ènìyàn mi ẹ máa jọ́sìn wọn bá aláhùn nìkan torí pé rà fún mi ní ìlà ààhín wáyé ọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́ ẹ̀dàkùn afálátà jàkóòm ṣe ní páyà ọlọ́run ọba ní kí ni wọ́n sọ ṣẹgbọ́n kan ọlọ́run láwọn àti ìfèrí inú àwọn ènìyàn rẹ̀ wọ́n wá ń sọ fáwọn èèyàn wípé ẹgbà nù ẹgbẹ́ pé èèyàn abara bíi ti náà ló ń ná àlejò ọjọ́ sílẹ̀ rí wọn torí pé èèyàn lòun náà nígbà tó ti jẹ́ èèyàn yẹn àwọn olè gbà torí ẹgbẹ́ ọ̀tún nìyẹn wà wá ń lọ síbi ẹgbẹ́ òsì rí ẹgbẹ́ òsì rí. ọ̀pọ̀ rẹ̀ àjálù

gbọ́dọ̀ ẹni tó ń ṣe dé wà ní pé all of us a gbọ́dọ̀ tẹ̀lé òun wí sí i that is illogical àwọn oríṣiríṣi ẹ̀bọ́ láyé òde òní náà èyí ó wa wá kí ni ló mú special sí wa tẹ̀lé argument bàbá wa kúrò ń bẹ̀ tá a wá lọ sọ́dọ̀ àwọn wa eré tí mo ní bọ́ kálẹ̀ كذبت سبعهم فقالوا أبدا منا واحدا فقالوا أبدا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسحور أو الفيا أو الفيا عليهم بل هو سيعلمون غدا wọ́n ní kí èèyàn ẹyọ fún abára ní ìlú ọ̀làwọ́ wà tẹ̀lé bá a bá tẹ̀lé oríwò pẹ̀lú tí ohun ẹ̀ṣẹ́ ìyàmá ni ṣé kìí ṣe ìyàmá ní táwọn òfin wà tẹ̀lé àwọn létí ya zẹ́kẹ̀rù aláìhè mi ń bá ìrìn náà apọ̀ tó báyìí àwọn aráàlú yóò wà lónìí nìkan lọ́lọ́run sọ tí àkàlẹ̀ òun nìkan láàrin gbogbo wa kí gbogbo wọn lè bá àdọ́mọ lẹ́yìn àrí ẹwọ argument báyìí wọn a ní àṣír wọn ní rọrí pa ògbóǹtarì ní kí ni ohun tí wọ́n tẹ́ nìkan torí kó jẹ́ èèyàn wọn torí kó jẹ́ èèyàn ìjẹ́ èèyàn ajù lọ orí tó wa èmi kan àwọn kìfẹ́rí sí ń lòdà yóò àtàwọn mùnáàbì kíkẹ́ bá fẹ́ jọmọ lẹ́yìn wọn nínú mùsùlùmí ní ọmọ wọn tí ni wọn àbí ń sọ̀rọ̀ àwọn àgbà tó ju bàbá lọ torí pé yàrá ti ń sọ̀rọ̀ ànábì jẹ́jẹ́ dáàdì wa ni bàbá ń sọ̀rọ̀ àwọn sàábì ànábì jẹ́jẹ́ dáàdì dáàdì wa ni wọ́n àwọn ọmọ ń bàjẹ́ àwọn bàbá sọ̀rọ̀ wọn màá níbi ah, àbábọ̀ wa tó àwọn èèyàn bàbá ju bàbá lọ. níbi iná àwọn akẹ́fẹ́ rí wọ́n ní pé àbáṣàrùn ìyá hajj náà ẹ̀ máa ká tí wọ́n ń fẹ́ ìkí wọ́n á ń fẹ́ báńkáyé lọ sí ìsọ̀rọ̀ wọ́n láwọn kí á nà fèrè àwọn di màlá ìkà tó ń yá mú súnà àyà tó wà lókè rẹ̀ ní ọkọ̀ kan bẹ̀ǹtẹ̀ ni ó ní bàbá ìdí dàgbà وما منعنا أن يؤمنوا

èèyàn lọ́wọ́ wà rán ní àǹtẹ èèyàn bá wò adúrà àmọ̀lẹ́kà ti bẹ lọ́dọ̀ rẹ̀ pínlẹ̀ tí ó wà rán yẹn inú ìjọ kìtẹ̀ bá dé kúrò kọ́ọ̀nù láwọlá wọn sílà alẹ́yìn ni mọ́là fún fọ́yà fún nà máa fún làbẹ́yìn àwọn ìrìnkọ́ ilẹ̀ yìí kan tó àwọn takúrò. wọ́n ní kí ló dé tí màláìkà kan ò tiẹ̀ wá máa tẹ̀lé kí. èèyàn ní ọyẹ kí mọ̀lẹ́kà kọ́ wa máa tẹ̀lé ẹ̀yìn kan wá ní pé ẹ kí mọ̀lẹ́kà ọ̀dọ̀ ọlọ́run ti wá ní pé wọ́n máa ní òótọ́ ọlọ́run rán. ṣùgbọ́n èèyàn lásán ọlọ́run ní ilẹ̀ ànábì fún wa lọ́lọ́run ló fún wa. ọlọ́run tó bá ṣe kó ṣẹlẹ̀ rí ni kí rí ń gbé orí ilẹ̀ tí èsì ní fífi rìn lọ títí sùtọ́ ọba tí ń gbélé ayé títí sùtọ́ ọba tí ní ra kankan ọ̀kan lánà zuwájúná rẹ̀. ọlọ́ni àwọn ọlọ́wọ́n ọba ọba kú sọ màláìkà fún wọn pé òun ní kó wá máa jíṣẹ́ fún wọn ìgbà tí wọ́n gbọ̀n sí màláìkà fún èdè òun màláìkà ọmọ̀tàn èdè orí bọ́ bá tún dé wọ́n á tó ní màláìka bá wọn kí ló dé tí wọ́n lọ́wọ́ rẹ̀ yàn bíi tiwa ìwà tẹ́lẹ̀ yìí wò bá ti wà mọ́ kẹfẹ́rí burú ó ní eléyìí lè jẹun tí náà wà ní jẹun mọ́ ni eléyìí tí ní mú mi táwọn náà ní mú mi má ni màláìka tí ò lè fẹ́yàwó táwọn náà ò ní fẹ́yàwó mọ́ ni èrò pa gbọ́ mi yé bí àwọn kẹfẹ́rí ti ṣe nu látàná. ìyẹn ní ìkọ́tọ́ lọ́wọ́ ọba ní ojú ti pẹ́ ọjọ́ káwọn èèyàn ọ̀rẹ́ rí tọ́tún máa ṣe agídú ó ti pẹ́ ṣùgbọ́n ká rẹ́rìí ká má juwọ́ lẹ̀ lọ́ọ́ látòní lọ wípé ìlànà àwọn tòfẹ́ rí ni o kí fi ẹ̀rí hàn kẹ́rì ọba kó o tún máa kọ́ wa máa wá àwọn excuses àwọn flimsy excuses bọ̀ bàbá ní ká ni pé ọmọ ẹni tó mú wáyẹn gan ẹjọ́ àjọ fi làákàyè rẹ̀ wò náà làákàyè yẹn wò ẹ̀rí wọn lọ́fẹ́ mú kò sí tó ní mú tí mo lè gbà ah! òun ni kí ni al-inkar al-inkar inkar inkar ní máa ṣe ìnkáàrù òdodo pẹ̀lú àwọn àwáwí tí ò lẹ́sẹ̀ lẹ̀. ìtẹ́sẹ̀ kọ́ wa ni wípé òdodo làáwò kódà nígbà mi àyíwò ẹni ó mu wá òdodo ló pàtàkì ẹni ó mu wá àwọn ẹja fún un sẹ́gbẹ̀ẹ́ kan. torí ẹni ọmọ òdodo ń jọ mí o lè má tó o lè má tó o lè má tó lọ́jọ́ orí gbọ̀rọ̀gbá láyé mi ti èsì gbọ́dọ̀dọ̀ ọwọ́ rẹ̀ agbọ̀rọ̀ gbá lóró dodo òun kọ́ ló ní ọlọ́wọ́n ọba bí àwọn èèyàn bá ti wá fẹ́ àwáwí ni wọ́n máa ń wá láyé mi ti tí wọ́n rí tán ọlọ́ni àwọn àránṣẹ́ wọ́n dí wá bá bilhujaj bilbayinat bilmu'jizat tó dẹ̀ kí àti wọ́n dẹ̀ fojú ara wọn ni wọ́n á ní nǹkan kan mọ́ láti má gba òdodo yẹn torí wọ́n á ní ẹ̀rí tó superior eléyìí tí wọ́n fi di wọ́ọ́lẹ̀ kílèmù tí wọ́n máa kílèmù ní wípé abáṣà ìyá ṣé èèyàn ní wàá fi wá mọ̀nà a gbọ́ pé ìmọ̀nà ló gbé wá ṣùgbọ́n ṣe bí èèyàn bá wá mọ̀ mọ̀nà wá ọlọ́wọ̀n lè rán mọ̀lẹ́kà èèyàn ní ọ̀wà kó ń wá jọ̀gá káwọ́ máa tẹ̀lé lẹ́yìn fàkẹ́ farú látara bẹ́ẹ̀ nábàyà kékeré wọ́n láwọn ò ní gbà wọ́n wá sórí ewu ẹlẹ́ẹ̀kejì wọ́n tàwọn ẹ̀láwó ìyẹn ni à ń pè ní alẹ́ ẹ̀rọ dùn àdìtọ́ à tí mo pè alẹ́ ẹ̀rọ dùn àdìtọ́ à. nínú àwọn nǹkan tí ń sọ̀yàn di kékeré nǹkan tó bá lọ nǹkan pé ní alìbìhùn ní oṣù àtakò ọlọ́ni wọjá hàdú mi ha. wọ́n kárí pọ̀lẹ́ ọlọ́run àwọn fẹ́rẹ́ àwọn kèfèrí ìtànà wọ́n ṣe àtakò òdodo. wọ́n ṣe àtakò iṣẹ́ ọlọ́run ọba bó ti wà lẹ́mìí wọn pínpín ní iṣẹ́ ọlọ́run àná lọ́wọ́n ọba látara àbòsí àti yànjá mi mọ́tòmọ́tò irú ẹ̀ náà lélẹ́yìn alùsọ́dún ni ìwà jáhàdì bẹ́ẹ̀ a bá ṣe jù ṣọ́ọ́dù bọ́yọ̀ jáhàdà ọlọ́run yóò di kẹfẹ́ bá ní ọ̀sọ́ tó jẹ́ etí tàbọ̀ lọ ibi tí àwọn orientalist ń pè wá lọ àwọn oní secularism ẹsẹ̀ ẹ̀sẹ̀ àmọ́ ní tẹ́ǹkì ní secularism wọ́n ní ká yọ ọlọ́wọ́n bá kúrò ní odò àwọn oní secularism yẹn àwọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n mú democracy wá tí wọ́n ata kírísínẹ́sì fún gbogbo ayé bẹ́ẹ̀ pé bá fẹ́ lo democracy láti fi dépò àfikọ́ kọ́kọ́ kírísì náà ìgbà máa ń ṣe tọ́ba kírésì tán kọ́ a máa lo kírésìnẹ́t inú jẹ̀mú kírésì láti máa ṣe bí ẹni tó kírésì kọ́lọ́ wọn sàánú èmi àti mọ́jà kírésì. sáà ń gbọ́ mi yé ẹ rí i pé wọn ò bí ọdá kó ojó lóṣèlú oníjẹ̀mú kírésì tọ́ta wí tọ́ta jù kọ́ wa máa láwọn àtó kírésì lẹ́gbẹ̀ẹ́ tó ń lò sọ́pọ́sù. àwọn ènìyàn kírésì bìbò kẹ́kẹ́ tó bá dójú ẹ̀ tán. <laughs>

yóò wá jẹ hádà tó fi ráwọn ránṣẹ́ nítorí nafsi ẹlòmí rò wípé ìjọlọ ń fi hàn òun lẹ́tọ̀ọ́ sí jùlọ bí àwọn ayàwó ní tí àwọn wípé bẹ́ẹ̀ wọ́n bá ṣe wá jáná bí ìgbẹ̀yìn yóò wá jọmọ lárúbáwá tó ṣe pé gbogbo ànábì tọ́lọ̀ ń ti hàn láti ẹjọ́ ní wọn lárúbáwá ni yóò wá dín òun lákàn ṣé tàbí lọ́lọ́wọ́ bá fi ní pé hasadan min indi àwọn min ba'di ma tabayyana lahumul haqq ẹgbẹ́ àwọn tẹ̀lé alùpùpù ní ká máa sọ́pọ̀ ó lọ ní kì í ta ló fà á láti ní ẹ̀mí lẹ́yìn ìgbà tó dodo ti hàn sí wọn. bọ́lá bá wá fẹ́ gbé wọn náà já tọ́lọ́ fẹ́ máa jí sí ọlọ́run ìtọ́jọ́ táwọn yóò ọmọdé òní. ẹ̀rọ yánà máa lóun ti dà ara na máa lọ ní dàáfà ní bá máa ń ti wá sí yóò ṣe wájú ẹ kírun yẹn máa ló fẹ́ ṣe wá sí fún ti má kí ni ìdí táà fi gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ torí ipò sọ̀rọ̀ ní ìṣẹ́gbẹ́ rẹ̀ tí màá wá wà ní ẹgbẹ́ yóò máa ló fẹ́ ṣe wá abẹ́ ìgbọ́ ńlẹ̀ Yorùbá ni àwọn ẹlòmíì gbọ́n pọ́lọ́mọ bá ń bẹ wọ́n jà ṣáàdà òdodo tó fi rán oníṣẹ́ rẹ̀ àjùṣẹ́wòdò máa fẹ̀rẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì nínú táyà àwọn fi ta tọ́lọ̀ ń sọ nínú àyà yìí ní àlẹ́ ẹ̀rọ ọdún á lè tọ́ àwọn ẹlòmíì àti wọ́n ṣe jùṣẹ́wòdò tán wọ́n wá rí tọ́lọ̀ ẹ máa ṣe wá kò mẹ́ta ẹ mọ́ jẹ́ àgbàgbé nítorí náà àwọn ìnáwó akédo alẹ́ islam ṣe é gbàgbé àwọn tí wọ́n bá islam èèyàn jẹ́ alẹ́ ẹ̀rọ ọdún oníkéèyàn ṣẹ́rí kú níbi tíra ọlọ́run kò ní kà kò ní gbọ́yé kò sí ní fífún àti lò tẹ́ ẹ bá ti fẹ́ bí ẹlòmíín nú ẹ̀yà sọ̀rọ̀ tí ọlọ́run sọ́nà àlùkò rà ní ẹ̀wọ̀ ẹ̀dá pẹ̀lú ọlọ́mọṣáláṣí tí àtìlẹ́yìn bọ́bá fẹ́ mà ìwọ ọjọ́ yìí kí n dìbò lọ́la àbí ẹbí ìjọba tí wàá dé ilé ẹgbẹ́ ìjọba tí wàá ń sọ fún wa ní à ah, ẹ mọ̀rọ̀ ìkírẹ́ bẹ́ẹ̀ sọ ah, ọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn à ah, ọlọ́run ò fẹ́ wọ́n á ká àyàkùrá ni wọ́n ilé ẹ̀rọ kò rí ara rẹ̀ wọ́n rí àyàkùrá ni ọjọ́ ìgbà lọ́sọ̀rọ̀ lọ́kọ́ lọ́kọ́ ti wá sí. mo yá bìkan láìpẹ́ mo sáré ra búrẹ́dì bẹ́ẹ̀ àwọn màkà géńdégéńdé wọ́n tó bí ìwọ́yá bí mẹ́rin àbí mẹ́fà yẹn ń dànù pátápátá yẹn ń jẹlé yẹn ń jẹlé wọ́n lu tí ní wọ́n lu tí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ ntí ò lu tí ó sọ̀rọ̀ olè ní yẹ́lò wọ́n wá jẹnu pátápátá ń sọ kí bí ẹni ń ṣe wọ́n á tó fọjọ́ ọ̀dọ̀ mi pé àwẹ́ àwọn àyè lè lù pọ̀ sí kí wá ní mo ṣe pé wá àti pé mo bá bẹ̀rẹ̀ tẹ̀síìrù lè bẹ̀rẹ̀ láti rí ìwà náà ni wọ́n mọ̀ á tó dáa tó àyè ah, nílẹ̀ inú Ramadan láwà náà alifa ìdí wọ́n sọ tẹ́ bá fẹ́ pàmílé tẹ́yìn ẹ̀yà àwọn ìdájì àtijọ́ àtijọ́ àtijọ́ àtijọ́ àtijọ́ wọ́n pàmílé nù rò tẹ́rì tó bá yẹ kó bá jẹun lórí wọn bẹ́ẹ̀ wọ́n ti gbà pé ẹjọ́ lóde lóde lóde ló ṣẹlẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tẹ̀kébì ló ṣọ̀rọ̀ àníwá ẹgbẹ́ èmi mo fẹ́ kí sàárà mi kọjá mọ́sálásí watawallaw wọ́n tó kọ̀yìn sí tọ́lọ́run wọ́n ṣẹ́rí kò mẹ́ wàláhì nínú ọ̀nà tó tóbi jù tọ́ ni máa fi mú yẹn tí máa fi báyé èèyàn jẹ oníkẹ́yàn máa kọ̀yìn díẹ̀díẹ̀ ni wá máa bẹ̀rẹ̀ bá gbọ́ wá sí wọ́n mọ̀ tó náà wọ́n mọ̀ òun

personal life Ah, pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ìbúra dáradára ọlọ́mọdé àsọ̀rọ̀ wàtàfàárù wọ́n ṣàìgbàgbọ́ wàtàwáláwọ́ wọ́n káfàárọ̀ ẹni tí fàtàfàárù látara jùhúdù wọn wọ́n di kẹfẹ́ ni wàtàwáláwọ́ látara ìrọ́dù wọn wọ́n di kẹfẹ́ ni méjèèjì ni wọ́n sọ̀rọ̀ di kẹfẹ́ ni alẹ́ ìrọ́dù alẹ́ pọ̀ àá kéèyàn gbẹ́ra rẹ̀ mùsùlùmí kó lòun ní dáwẹ̀ ìwé onígbà rẹ̀ ń tẹ̀mí lọ nígbà tí ń tẹ̀mọ́ ọlọ́run pa tí ọlọ́run sọ́kọ̀ fún bímọ. lẹ́nu rẹ̀ ìsọnù ọgbọ̀n àwẹ̀ abẹ́ ìgbọ́ ẹ̀ ìgbọ́ ìsọnù ọgbọ̀n àwẹ̀ wà láì láti ọ̀rọ̀ mọ́tọ́nù ti bẹ̀rẹ̀ ẹlòmí ọgbà kankan ìlànà kí wọ́n ti àmọ́ fi bí parọ́ kí ló fẹ́ fà ẹ́ àwọn àmì ìtẹ̀ tó wá ń bẹ àwọn tó dáná bá láàrẹ̀ ń tẹ̀ fún àwọn ẹ̀mọ́ àwẹ̀ tó bá wọn sọ́mọ́ gbà ọ̀rọ̀ dáadáa bá láwẹ̀ kọ́ lẹ kò ní ojú tọ́kàn pẹ̀ láwẹ̀ nílẹ̀ lómi géńdé ọlọ́run tó fi rí àwọn ojú ni á ìbí ló ṣe wá gbìyànjú náà rẹ̀ lọ́dún ó ní kan àtàwọn máa kan tá a máa ń lọ níbẹ̀ yẹn lọ́jọ́ márùn márùn ó yẹ kẹ́ ti mọ ibi lọ lọ́jọ́ márùn márùn ẹnìkan kì í ṣe

wàláhì ẹni tí bá ń ṣe tọ́lọ̀ ń ṣe fún rẹ̀ ni bí ṣe kò sí tọ́lọ̀ bẹ̀rẹ̀ ṣe mi ọlọ́run bá sì rọrọ̀ mo rọrọ̀ kúrò àti ìgbàgbọ́ wọn ni o àti tọ́ àwọn ni o àti ìmánì wọn ni mo rọrọ̀ kúrò bí wọ́n bá nígbàgbọ́ tí wọ́n bá tẹ̀lé tẹ̀mí fún àǹfààní ara wọn tani ọjọ́ rẹ̀ tani ọjọ́ rẹ̀ ẹ̀ dáhùn àwọn tí ẹ bá wá láwọn múlẹ̀ ọlọ́run bá rọrọ̀ kú òun bẹ̀ torí pé yá ayóhà náà ń tó mọ̀ ní òhìnà wà ọ̀rọ̀ àdìgbò pé ojú ẹ̀yìn ènìyàn pátápátá àti mùsùlùmí inú yín àti àti kí gbogbo tó ọlọ́run lẹ́yìn bùkátà ẹ̀yin ní níwájú ọlọ́run ẹ̀yin lẹ́ni tẹ́ ọlọ́run ọba rọrọ̀ kò ní ìdí kankan wọn wa ẹlòmíì yóò máa ṣètò ọlọ́run yóò dẹ̀ máa ṣe níṣe bí ẹni fóun ṣe dáadáa sọ́lọ̀ níbi báwa ṣe lọ́ọ̀dẹ àwọn ọlọ́run kan ọ̀jẹ́ máa ṣètò wa ẹni wo ẹ̀yìn wò wọ́n lọ́ọ̀hùn ọlọ́run ọba lóhùn ọlọ́run ọba rọrọ̀. òun rọ ọ̀rọ̀ síwájú ká tó máa bẹ ìgbà tí wọ́n bẹ wọ́n òun rọ bí wọ́n bá sí mọ́ ọlọ́rọ̀ tó lọ́wọ́ lọ́wọ́ báwọn bá láwọn òun ṣe lọ́nà àìmọye irú wọn ṣe tọ́lọ̀ wàláhù ọlọ́ni wàláhù ni. ọdákun ọlọ́run wọlá ìtòbí rẹ̀ rọwa náà lọ́rọ̀ dáadáa ọ̀rọ̀ táà lè fi gbọ́ bùkátà wa ọlọ́run rọwa. ọ̀rọ̀ táà fi rẹ́sìn rẹ́sìn nírọ̀rùn ọlọ́run ọlọ́run rẹ̀ wa kó wá síwájú rẹ̀ ọlọ́run tí ó ọlọ́rọ̀ ọba bíyàn bá máa yìí kò ní ṣe pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ tó bá mọ̀ọ́rẹ́ ní fún yàn ẹni ọba mọ̀ọ́rẹ́ fọ́lọ̀ náà ní ṣẹ̀yìn fún kò yé yín ọlọ́run ọba ọba tó láàárẹ̀ kakọ̀ kọ́kọ́ ní ìdí kankan lọ́dọ̀ rẹ̀ ṣe fún ọ ó ṣe fàdùlà ni ó fi dùlà ni bọ́ ọba wa tọ́ wá yìí yọ tọ́jọ́ ọba ní òní kò sí wàhálà. kò sí wàhálà. wàkọ́lá musa in tẹ́tùrù antum wà máa ń. jòwó ààrẹ nù. Ó kò gága lábọ̀ ní yóò máa. bàbá òjú lẹ ọ̀rọ̀ àbòjújọ́ arábìnrin abúrúsá tí ẹ̀mọ̀ yí pé ń gbà táwọn ọmọ ìṣẹ́lẹ̀ ní àwọn gbáyé yàtọ̀ sí wọn síbẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ táwọn náà wà lórí ilẹ̀ láàyè bọ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ní àtẹ̀mí àtẹ̀yìn agídí inú ọlọ́run àyírí kan ṣe tí mo ní pọ̀tọ̀ ọlọ́run ọlọ́run níjọ́ kó bá wa ọlọ́run ṣàánú wa gbàdúrà wa ìrìnà sàárà ọjọ́ yẹ̀ ti lọ orí ìdíkà ẹ̀ta tí ó níbi rẹ̀ ẹ̀ta sọ̀fánàkà